وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته أفي يقف وبعد الله سبحانه وتعالى تتكو إجوكو أني أني tó jẹ́ akhir yom al-ahad ní àti oṣù ti ojú ọ̀run àti ti Gregorian ọba tó fi ìyọ́nú rẹ̀ tó fi yọ̀ǹda àjòkó náà fún wa kó má fi ìbínú rẹ̀ kó má fi tó wa a a tàbá observe tàbá rántí ọjọ́ ahadi gbẹ̀yìn báyìí a máa fi ń a ní ká máa fi dáhùn àwọn ìbéèrè pàápàá jùlọ ní ìjókòó khasan pẹ̀lú àwọn ọmọ ìyá wa ní obìnrin torí wípé ọ̀gọ̀rọ̀ àwọn nǹkan ó ń rú látọ̀dọ̀ wọn ìtọ́ wa ń rú yìí kò mọ lọ́dọ̀ wọn ó ń affect inú ilé wọ́n affect àdúgbò wọ́n affect ìlú wọ́n affect ayé torí bí ọba adẹ́dà bó ṣe ètò ọ̀rọ̀ wọn sí ló fi jẹ́ pé ìjókòó kọ́sán ó pẹ̀lú wọn àtúnwá fẹ́ràn wa létí pé a sọ tẹ́lẹ̀ wípé àwọn ọmọ ara wa létí pé ìgbà tí a tírìtì ọ̀rọ̀ lórí zina àti tí ó tún burú jù yẹn lọ tó jẹ́ lewat gay ọkùnrin ń súnmọ́ ọkùnrin obìnrin ń súnmọ́ obìnrin ọkùnrin ń súnmọ́ ẹranko wọ́n ń súnmọ́ ẹyẹ wọ́n ń súnmọ́ ajá látara wípé yàní ọkàn ò dúró lórí bí ọba dẹ́dà ṣe fẹ́ kó dúró mọ́ ìṣesí. Uh, ó ti ń yapa sí bí ọba adẹ́dà sì gbé kalẹ̀ Allah subhanahu wa ta'ala sọ pé falamma zaagu azaghallahu qulubahum táwọn èèyàn bá ti tí wọ́n yẹsẹ̀ kó lójú ọ̀nà àgbékalẹ̀ bọ́ ọba adẹ́dà ṣe ṣètò rẹ̀ ọlọ́run ọba wà yóò tí wọ́n bá ti yẹsẹ̀ kó lórí dáadáa ọkàn wọn náà yẹ kó lórí dáadáa kò ní sí aburú tí ẹ̀dá ò ní lè ṣe mọ́ ló fi jẹ́ wípé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ó pe àkíyèsí wa sí i láti fi tú àyà ọba adẹ́dà tí ń sọ fún wa nínú Qur'an Karim pé qad aflah man zakkaha wa qad Allah subhanahu wa ta'ala ń pe àkíyèsí wa sí i pé wan nafsi wa ma sawaha ẹ̀mí àtàdámà rẹ̀ ọkàn manzakaha ẹni tó bá fọmọ́ kọ́dọ̀ aflaha ó ti jèrè kí ni àfọmọ́ ẹ̀mí ó ní kí ṣùúr ìmájẹ́kẹ̀rì ọkàn jẹ́yàn pé ọba adẹ́dà wà ọ̀kan ṣoṣo ni ó lékè ọlá lórí àlàáràṣì rẹ̀ ọmọ ń tà ń rò ọgbọ́n ń tà ń sọ orí ń tà ń ṣe. ní òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam gba tí arákùnrin kan náà sàábì radiyallahu anhu tó ní gbà mí níyànjú tí mi fi ní ṣìṣe kí ló jíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam sọ fún ó ní máa tijú ọba adẹ́dàá bó ṣe jẹ́ pé tó bá wà níwájú alápọ̀nlé èèyàn níwájú lọ́dọ̀ nínú ọkàn rẹ pé alápọ̀nlé yẹn lélẹ́yìí ò ní fẹ́ ṣe tí ò fẹ́ ọba adẹ́dà ni kọ́ ọ máa jẹ́ kẹ́rì ọkàn jẹ́ ẹ lórí rẹ̀ kọ́ ọ máa tijú kí àárín ìwọ àti ẹ má bàjẹ́ torí tí àárín ẹ̀dá àtọba adẹ́dà bá ti bàjẹ́ fa inna lillahi wa inna ilayhi raji'un. ni Allah subhanahu wa ta'ala tó fi ń pe àkíyèsí wá sí i ọni fa'ama man khafa maqama rabbihi sọ̀rọ̀ ẹni tó jẹ́ wípé ó ń páyà pé ọba adẹ́dà lékè ọ̀la lórí òun o ọmọ tó ń ro ọgbọ́n tó ń sọ orí tó ń ṣe fanaha nafsa ọ wá kọ̀ fún ẹ̀mí rẹ̀ ìtìkùtì tó ń tì í tó yapa sí ti ọba adẹ́dà ń fẹ́ èyí ni wípé ó mú tọba adẹ́dà gbọ́ kò yà kúrò ní tí ọba adẹ́dà gbé kalẹ̀ tó fi ránjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam fa innal jannata hiya al-ma'wa yóò máa tẹ̀síwájú sí ni iṣẹ́ rí yóò máa rọ̀ lọ́rùn sí láti ṣe tí ó fi jẹ́ yí pé àtúbọ̀tán rẹ̀ yóò gúnlẹ̀ sínú àjẹ́ndẹ̀ ni kọ́lọ́mọ́sà ṣètò abẹ́ fáwọn mẹ́mẹ́ ń ṣùgbọ́n ní tó bá kọjá àlà ọlọ́run ọba níkọjá wípé ọ̀rẹ́ ní bọ́dì ọjà kùn bọ́bá ṣe wùn lòun ó ṣe ṣe. wà á thara al-hayata ad-dunya ó jẹ́ kí ìnìtìsòdò táyé kó borí kó lékè ìpáyà ọlọ́run ọba lọ́kàn òun kò sí tí ò ní lè ṣe lọ́jíṣẹ́ náà sallallahu alaihi wasallam fi sọ pé ilẹ̀m testahi fasna rashita tó o bá ti tijú ọlọ́run ọba yìí pé ọlọ́run ọba mú ọwà o ó dẹ̀ máa ń tó ń ro ọgbọ́n tó ń sọ orí tó ń ṣe kò sí tó ní lè dánwò tó o bá ti ní tìjú pé á ah, ẹni tó ní tìjú kìí ṣẹni tí ń sọ̀rọ̀ tí ń dorí kodò ẹ̀ẹ́n tàbí tí ẹni tó ní tìjú ni ẹni tí ó ń kíní yìí ọ̀tọ̀ kọ̀tọ́ ń ṣe léyìí torí pé ọba adẹ́dà kọ̀ ọ́ ntọ́ yẹ ń ṣe ní torí pé ntọ́ba adẹ́dà ń ni bó tiẹ̀ jẹ́ pé ó tako ohun tèmi fẹ́ ó jẹ́ kí n tó ń fẹ́ àti tí ọba adẹ́dà ń fẹ́ torí wípé bá ń mófin ọlọ́run ọba torí pé ó tẹ̀lé nù wa tàbí asákò fún torí wípé à ń páyà tí ó ṣẹlẹ̀ sí a lórí rẹ̀ tí èṣe torí ìtọ́ náà ọba ọ̀kan náà ní méjèèjì ìfẹ́ inú náà ní méjèèjì ìyapa sífẹ́ inú torí wípé yẹn fẹ́ fi wójú rí ọba adẹ́dà ó ní páyà ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala Allah subhanahu wa ta'ala sọ pé ẹni tí ó jẹ́ kìsìn ìsòdó ta yóò lékè lórí ti tí ìfintọ́lọba dẹ́dà ń fẹ́ wọ́n ni fa'inal jahima iyal mawa yóò máa ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ni yóò gborí ọkàn rẹ̀ ó di lórí aburú ṣíṣe tí ó fi jẹ́ pé kíni àtúbọ̀tán rẹ̀ yóò gúnlẹ̀ sínú jahim ni kọ́lọ́n ọ̀yà ọ̀yà bẹ́ẹ̀ lòjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam fi sọ yìí pé bá sí ẹran kan inna fil jasad bá sí ẹran kan ó wà nínú ara tó bá ti yanjú gbogbo ọ̀rọ̀ ẹ̀dá yòókù ara rẹ̀ ó yanjú tó bá ti bàjẹ́ gbogbo yòókù ó bàjẹ́ kí ni bá ṣe ẹran ó lẹ̀mí ọkàn tí ìpáyà ọlọ́run ọba bá ti wà nínú ọkàn ẹ̀dá ìyókù ó torí pé kí ni alqalb malakul abdan ọkàn ní ń darí ara ibi tí ọkàn bá wà lára máa lọ tí ìfẹ́ ọba dẹ́dà tọ́ba wa mú nígbà èèyàn ara rẹ̀ ọ̀rọ̀ fún láti ṣètọ́ba dẹ́dà Allah subhanahu ta'ala nínú tí wàá máa mú kí ara ọkàn ọ̀rọ̀ gẹ́gẹ́ bó jíṣẹ́ náà sọ ò ní kí ahọ́n rọ̀ fún tọ́ba pẹ̀lú kíni pẹ̀lú ìrántí ọba ní ìrántí téèyàn ọmọ ronú lérí téèyàn ń fẹnu sọ eléyìí pàtàkì ní gbogbo ìgbà gbogbo àìṣedéédé nínú àwùjọ láyé látara wípé ọkàn ti di pàtàkì àrùn tí ń dẹ̀dá láàmú ni kí ọba dẹ́dà Allah subhanahu wa ta'ala kó fún wa ní ọkàn tó péye tọ́lá láàfíà. La ẹ̀mí tó gbádùn tí yóò darí tí ó darí ara wa sí tí ọba adẹ́dà ń fẹ́ bó ṣe fi rán òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó wá pe àkíyèsí wa sí pé ká tó sọ̀rọ̀ ti nikah àti tí ó tún rọ̀ mọ́ bíi talaq ká rántí pé o n bí àwọn ìjókòó lákọ̀ọ́kọ́ onítìrà wa kékeré nì tá a ní ká gbé yẹ̀wò kitabul akhdari tó sọ pé awwalu ma yajibu ala al-mukallaf tasihihu imanihi nǹkan àkọ́kọ́ tó ń jẹ́ ọ̀ranyàn lé ẹnikẹ́ni tó bá ti níwọ̀ lórí ẹ̀yìn ẹni tó ti bàlágà ó ní kó tún ìgbàgbọ́ rẹ̀ kó tún ṣe tawhid tá fi ń sọ̀rọ̀ nípa aqida òun ló bí kíka tíra wa alwajiz fi aqidatu alùsùnà wàlùjàmá sálọ́fùnà sọ́ọ̀lẹ̀ ntòbínú tá a fi fẹ́ gbogbo ẹ̀ lójú òun ló bí ká pe ara wa sí à ẹ̀kọ́ kan tó pàtàkì wípé ojú ọ̀nà pèpè ó bá ṣe pè é torí Allah subhanahu wa ta'ala sọ pé kúlù. ina hadhihi sabili adiu ila Allah ala basiratin ana wa man itaba'ani so fun ayi pe ojo ona temi ni o mi pepe lo si die si fe nu ara temi oba adeda ni mo n pepe lo sodo re emi o mo n pe ni pelari daju to n tuma si pe kenya to pepe ogbodo se kini ogbodo nima torikin oba adeda so. ó ní wa'lam annahu la ilaha illallah wastaghfir li dhanbik mọ̀dájú wípé kò sí tó tó sìn àfi ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala kọ wá wá àforíjì fún tó ọba ti yapa sí eléyìí nínú gbogbo òṣèṣí tó ń túmọ̀ sí pé ní gbogbo òṣèṣí wa a gbọ́dọ̀ yẹra fún shirkiyat a gbọ́dọ̀ fi tawhid rinlẹ̀ a gbọ́dọ̀ ya sí mukhalafat bid'i a dẹ̀ gbọ́dọ̀ fi sunna a gbọ́dọ̀ fi rinlẹ̀ eléyìí pàtàkì gbogbo gbà òun ló bí usulul hidaya àwọn in tó pàtàkì téèyàn fi máa mànà tààmú wa àwọn ọmọ yàrá pé àkíyèsí wa sí pé tíra wa ní tààlà lòun o ìyẹn kitab al-akhdari ṣàrántí pé ń gbà tó sọ pé awwalu ma yajibu ala al-mukallaf tasihu imanihi onílẹ́yìn rẹ̀ oní thumma ma'rifat ma yuslihu bihi fardu ainihi oníkíní kahkami tahara wa salat tá a tán o ntẹ́yàn máa ń fi tọ́jẹ́ ọ̀ràn àyàn léyàn lórí ṣe tọ́jẹ́ pé ọ̀ràn àyàn nílé olúkálukú wa lórí kò tí ó wa ṣe bíi kí ni ó ní kàkàmì tọ̀hárà àwọn òfin tó de ìmọ́tótó tọkùnrin àti tóbìnrin ìtóbìnrin fi yapa sí tọkùnrin àti ti ọ̀pá wa pọ̀ lẹ́yìn ìgbà náà ìrun kíkí àwọn òfin tó dé inshallah alkarim àwa fẹ́ sọ fún wa pé pẹ̀lú ògùn ọlọ́run ọba eléyìí náà láàgbé kalẹ̀ ìgbékalẹ̀ yìí náà la tẹ̀lé tí ó fi jẹ́ wípé kí ni halqa wa ti ń bọ̀ yawmal ahad alqadim ní tá a sọ̀rọ̀ lé lórí gangan ni at àti ahkam salat ìmọ́tótó àti òfin tó de ìrun ká tún rán wa létí sí aago mẹ́jọ àbọ̀ ní halcom bẹ̀rẹ̀ torí pé tá a bá débí a retí re mú ní ń jẹ́ kí àfàsẹ́yìn díẹ̀ káwọn èèyàn fi pé but inshallah alkarim yawm al-ahd al bó ṣe horo mẹ́ta láàrí a máa bá àkámi tọ́hárà lọ àtàbádẹ́ parí rẹ̀ tán ama ba bá hakamu salat lọ kọ́lọ́hún ọba kó fi rọ̀ á lọ́rùn kọ́ṣù àjùbá náà lọ. na ọ̀la sheik lẹ́ni ká tó gòkè lọ bá àwọn ọmọ ìyá wa lóbìnrin fún àwọn òmòrò khaasa bihinna tó jẹ́ pé àwọn nìkan ló dálé lórí gẹ́gẹ́ bá a ṣe ṣàlùkáwà ní a gbà wọn béèrè kan lọ́wọ́ tiwa náà kí ọba adẹ́dàá kọba tàmálẹ̀ ìtọ́sọ́nà rẹ̀ sí kó fi ṣe sábàbí oríire fún aláyé ń bí àti ní gbangba ọjọ́ bíndẹ̀ alqiyam náà yà á Khadija. alhamdulilah jazakumullahu khairan. Nam àkọ́kọ́ wọ́n ní èèyàn kan gbé ọkọ̀ tí ó ní plate number KJA two six one CL KJA two six one CL so wọ́n fẹ́ kẹ́ wá síta so kẹ́ lè sún ọkọ̀ yẹn kó omi tó wà. Now àwọn tá a one two three. ọlọ́jà rin pẹ́. lórí dáadáa tí wọ́n rà ọlọ́jà pẹ́pẹ́ fún wa. sheikh hadith ti Abubakar Siddiq tó gbà pé òṣìṣẹ́ ọlọ́ọ̀bá ọ wà lórí rùkú ọ wá dé bá lẹ́yìn àwọn náà wá wà ní orí òkú yẹn wọ́n wá ń béèrè pé àwọn ṣe báyìí pé òjíṣẹ́ ọlọ́run bá ṣé ó da kan táwọn ṣe tánà bí sáà wọn ṣàdúrà fún wọn pé ọlọ́run máa lé wọn kún lórí dáadáa ń pé ṣùgbọ́n tó wá dìgbà míì kọ́ máa join àwọn bẹ́ẹ̀ mọ́ ẹ ẹ mo fẹ́ kẹ́ clarify. <laughs> ẹ̀yìn wọn lọ́wọ́ àkóńṣe ẹ̀gbẹ́ wọn. nasu ni àbámuwa kì í ṣe abubakar sadiq abubakar tani kì í ṣe abubakar sadiq náà wípé wọ́n ti ń kírun lọ wọ́n ti wà ní ruku ó wá sá sàbẹ̀ ìwà sáré dé torí kí wọ́n tó dìde kúrò ní ruku kó lè bá a bára káà yẹn ṣé mo ń communicate now ó wá ṣe takbiratul ihram ó wá ó wá lọ sí rúkú ó wá ṣe dábù ó dábà èyí ni wípé lórí rúkú yẹn ó wá lọ join sáfù ṣáǹfọ́lọ̀ naam ìgbà tó wá kírun tán tí wọ́n fi tí wọ́n sàí kọ́lọ́hún ó tọ̀ ṣe àlékún ojú kòkòrò tó ṣe fún iṣẹ́ rẹ̀ torí pé kò sí iṣẹ́ rẹ̀ torí bí irun aha látẹ̀ud látẹ̀ad látẹ̀id nọ́ọ̀sù àti dọ́pt bó ṣe wá ọ̀pọ̀ wípé má ṣe bẹ́ẹ̀ má ṣe má ṣe. Ma mọ́tòrún kí ni násù yẹn ń túmọ̀ sí ni àbí má ṣe kábàrà bẹ́ẹ̀ kọ́ wá jọyìn kó wà nírùkù kọ́ wá jọyìn sáfù ni òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ ni ìṣesí àwọn àthar tó wá lórí rẹ̀ á kó wọn papọ̀ látara wípé kí ni inú àwọn sàbẹ́ tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ní ṣèjú rẹ̀ ẹnìkan kírun bẹ́ẹ̀ níṣejú ẹ̀ òun wá rò wípé òun ọ̀báraka yẹn ó wá fẹ́ dìde ó fẹ́ mú wá sàbẹ́ ìwà fàjókòó wípé irun rẹ̀ ti pé kí ló tún fẹ́ máa kí wípé ìyẹn gan tó ṣe yẹn ò ní sunna inshallah al-karim ní ọ̀sẹ̀ tó ń bọ̀ násù yẹn á fẹ̀ lójú sáadà á tàn yẹn bẹ́ẹ̀bẹ́ àti kí làwọn afa lórí rẹ̀ but sunna ni wípé tá a bá ti súnmọ́ masjid tá a rí pé ti wà ní rúkú kí rákà yẹn má bàa bọ́ mọ́ wa lọ́wọ́ á fèsì kébla á ṣe takbiratul ihram á bọ̀ sí rúkú yẹn á wà rọra eléyìí òun fi àgbọ́yé ẹ̀sìn hàn lẹ́ńtọ́ lágbọ́yé ẹ̀sìn ju ẹni tó jẹ́ wípé ó jẹ́ kíráka yẹn ó bọ́ mọ́ òun lọ́wọ́ ó ṣẹ̀ wá ṣe tẹkítọ́tì lè ram nínú masjid lọ wọlé wàhálà. ọlọ́run jẹ́ pẹ́ fún ìkejì ní lórí lórí ọkọ láyà. àwọn ẹ̀wọ̀n muskila kan máa ń ṣe láàrin àwọn bọ́lá àwọn briquets kan náà wà bá mi pé ìyàwó yẹn ó wá ti di every time n pé ọkọ wa ní jẹ́ ká. gbé sẹ́nu dáadáa. ok n pé ọkọ ní jẹ́ ká ṣe súnà. bẹ́ẹ̀ni. ó mọ̀ máa sọ pé rárá ó wá ń sọ pé tóun bá ti rán ọkọ máa ń kó òun ní ìrira. torí pé kò mọ̀ jù yẹn lọ kì í dé ẹsẹ̀ bà kì í sàmàlà. kò sọ bẹ́ẹ̀ ṣe. no lisanu halihi yaqulu hadha ya akhi lisanu halihi yaqulu hadha ẹ sọ yìí wọlé la kò dìgbọ́ ọba fi ẹnu sọ bọ̀tí tó ń túmọ̀ sí ni wípé láì ṣẹ̀bà láì ṣàmàlà ó ṣe di pé gbogbo ìgbà gbogbo ìgbà àbí. Hmm. àwọn ẹni retí wọn kọjá lọ nínú àwọn obìnrin retí wọn kọjá lọ ìgbà wọn fẹ́ sin wọn lọ ilé ọkọ. ó wá pe ọmọ rẹ̀ jókòó ó ní ilé ọlá ló ti ń jáde ilé iyì ló ń lọ ilé iyì ló ti kúrò mo fẹ́ fún ọ ní ìdánilẹ́kọ̀ọ́ àwọn ìdánilẹ́kọ̀ọ́ kan mójútó wọn tọ́ ọ bá mójútó wọn ó ní mushkila ó ní wàhálà problems ìmójútó àwọn eléyìí inú ò ní jẹ́ kó o ní problem lé ọkọ ọ pàtàkì gan nínú ẹgbàá wa kan ń sọ fún wípé ọ̀rọ̀ rẹ̀ dàbí ẹni tó ń jáde láàfin tó ń lọ sínú kòkú. Huh? kòkó cage sọ ma pé tẹ̀síbíhù yẹn bàlágà yẹn ọ̀rá yẹn ó kilẹ̀ ẹni tó wà láàfin tó yẹ pé bóyá òní ń pàṣẹ bóyá ẹrú wà fún tó ń mójútó àwọn ọ̀rọ̀ fún ṣùgbọ́n tó jẹ́ pé òun ní ìsìn òun gan ó ti wá fẹ́ di bí ẹrú torí tí aisha radiyallahu anha ìyá aisha radiyallahu anha sọ ní pé an-nikahu riqun ìgbèkùn nígbéyàwó falyanzur ahadukum inda man yariqu karimatahu ẹni tó bá fẹ́ fọmọ rẹ̀ fọ́kọ kó ṣọ́ ibi ọwọ́ ẹni tó fẹ́ fi iyì rẹ̀ lé iyì òbí òní ọmọ rẹ̀ lóbìnrin ẹni tó fẹ́ fàlẹ́ lọ́wọ́ now kí ni àwọn eh, ìmọ̀ràn tó fún ó ní nítẹ́lọ́rùn pẹ̀lú rẹ̀ gbogbo bó bá ṣe bá ó di mélòó àkọ́kọ́ nù ó lé kejì bọ̀wọ̀ fún tápò tí ẹ bá ti ṣe pé nítorí yapa sófin ọlọ́run ọba bọ̀wọ̀ fún tánpo ọdí mélòó ọdí méjì kílẹ̀ kẹta ó ní mójútó ara rẹ lọ́nà méjì àkọ́kọ́ ìmúrasí rẹ àti òórùn ara rẹ. láti jẹ́ kó yí ọmọ yìí dáadáa ọtún á ṣàlàyé ó ní n tó fi mójútó nǹkan méjì yìí jù ó ní kíni àwọn nǹkan mẹ́ta kan kíni ìwẹ̀ ìmáàlótìró àti ìmáàlótùwárí aládùn. tọ́já yí pé kí ni tìró yọ sàmkọ́ máa mú kí ojú àkáchì yọ máa jàzábà ọkọ rẹ ní gbogbo ibi tó bá wà yọ máa yọ máa wọ̀ ẹ́ tùwárí aládùn yóò jẹ́ ọmọ fi mú wá ọká torí pé kí ni tí ìyún ò bá ti símbẹ̀ láàrin ọkùnrin àtobìnrin wàhálà máa ń bẹ pàápàá jùlọ obìnrin gbọ́dọ̀ mójútó bíi mẹ́ta nínú ara rẹ̀ ẹnu abíyá abẹ́ kó má jẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ tí ó fi wá máa di bí òórùn ọkùnrin tí ò bá mójútóra rẹ̀ tóbìnrin bá ń ṣe báyìí yóò ti ọkùnrin yẹn sí rìn ọ̀yẹ́ kóun náà kẹ́nu wọn mọ̀ mọ́ bùtì kóun tètè mójútó torí eléyìí tó wá tónítóní òun náà gbọ́dọ̀ ṣe kí ni òun náà gbọ́dọ̀ brace up pẹ̀lú rẹ̀ ó pàtàkì. gbogbo eléyìí kí ń bí kọ́ máa fira rẹ̀ lẹ̀ gbogbo ògbà tọkọ bá lọ ya ọ́ ya débi kó jíṣẹ́ lọ́sọ̀lá sọ́làm sọ pé kódà bí ń bá ń rọbí lọ́wọ́ subhanallah kó gbẹ̀yìn sọ́kàn ní gbogbo ìgbà pé anytime lọ́kọ òun lè sọpọ́ yá o torí pé kí ni pàtàkì jù ní tí wọ́n fi ní ká ṣègbéyàwó orí nǹkan méjì ni the herzl ifa wal injab láti ṣọ́ ìwàkiwà wípé kéèyàn má máa fẹjú mọ́bìnrin olóbìnrin níta àti kíni àti láti lè ṣe àlékún fíìmọ̀ Muhammad sallallahu alaihi wasallam nǹkan méjì tó pàtàkì jù ń bẹ̀nu kóbìnrin wọn máa múra rẹ̀ ah, ṣé àmàlà ni wàlọ́ọ̀hì làásìmọ́jú àmàlà lọ ojú yẹn lọ ojú ojú lọ. tọ́ba arámàlà jẹ́ tí orí yùn jẹ́ wàhálà ni wàhálà yìí ṣe burú ju tàmàlà lọ ó burú ju tàmàlà tí orí jẹ tàbí ti salad lọ tàbí tí iyẹn tí orí jẹ lọ ló fi jẹ́ kó pàtàkì obìnrin gbọ́dọ̀ ló fi jẹ́ yí pé tọ́ba ti di orí èèyàn wọ́n bára ọ̀rọ̀ ọmọlúàbí ọ̀rọ̀ ọ̀fẹ́ bí mo ṣe fẹ́ ni báyìí lè ẹ ṣe ṣe tí ń fi gbádùn rẹ̀. Ni ìgbádùn báyìí wọn ò jẹ́ káwọn méjì wọn gbọ́ra wọn yé lórí rẹ̀ tí wọn bá gbọ́ra yẹn lórí rẹ̀ ó lè fa wàhálà o ọ̀gọ̀rọ̀ wàhálà tí ń dẹ̀ ń ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ tá à ń bá wọn dá sí láwùjọ bedroom ni wàhálà ń ti bẹ̀rẹ̀ bedroom ló ti bẹ̀rẹ̀ kí obìnrin ó múra rẹ̀ kọ́mọ ìpè yes ogun yóò wọ́n kọ́kọ́ jà ná pàápàá jùlọ àsìkò táwa ń bẹ̀ nísìn tó jẹ́ pé ọkùnrin ó ti jáde lọ yóò ti rí ìrìkúrì délé ni mò ń fi advice nínú àwọn ọmọ ìyá wa lóbìnrin kan tírú nǹkan bá ìṣẹ̀lẹ̀ sí mo ní tó bá ti dé kó tó gbé kọ́ ìwọ ni kó kọ́kọ́ gbé kọ́ ó ní bíi kíni mo ní wẹ̀ fún alhamdulillah àwọn fóònù jawalat ó ti wà lóríṣiríṣi text message oríṣiríṣi máa fi pàdé rẹ̀ níta kó fi máa múra bọ̀ kó tó délé Odele délé ọba kọjá kó tó jẹun gan kọ́mọ̀ yìí pé bóun bá ti jẹun tán iṣẹ́ ń bẹ tó ń dúró dèun halali rẹ lélẹ́yìí tó gbọ́dọ̀ ṣiṣẹ́ lé lórí iṣẹ́ tó ń ṣe yọ ọmọ gbalada ọgbalada láàdà tó gbà ní ìfẹ́ kò she can't do without you even when she's outside you've got his remote control in your hand it's very important ọ pàtàkì ló fi jẹ́ yí pé tùwárẹ́ tó fi sára tìró tó lé ara rẹ ti mọ tónítóní kó o tó sọrọ kan méjì fọwọ́ kọ lọ́rùn di má kó fi mọ̀ pé eléyìí kìí ṣe àdìmẹ́rù rárá ó ti jù bẹ́ẹ̀ lọ òní five and six lélẹ́yìí kò ṣe part eléyìí pàtàkì gan ọ pàtàkì gan òjíṣẹ́ náà eléyìí lọ́nà tó pọ̀. pé kìí ṣe yẹn kìí ṣàmàlà á aburú ńlá ni obìnrin fẹ́ fi oúnjẹ alẹ́ rẹ̀ ó fẹ́ gbé fún ológbò jẹnu. ẹ̀karùn àtẹ̀kẹfà oúnjẹ rẹ̀ má fi ṣeré ebi wọnú kọ́rọ̀ mi ò wọ̀ ọ́ n tó wù ú jẹ máa arínú àwọn ọmọ àyà tí wọn bá dín ẹran rẹ̀ kó wulé oró kókó kò ní jẹ ó dẹ̀ lọ sà ìyàwó medical person ni wọ́n ní ah, kí ni ò ní assist rẹ̀ mo ní ya ó ti kéré mà ó ti fún ọ ní àkàn ó ti ń gbé èkejì dání ó dẹ̀ lóhun rẹ́dì láti fún ọ lẹ́kẹta ó ní bóun ṣe fẹnu ó lè filẹ̀ fún antacid pọ̀ nígboro tọ́ba dẹ̀ tọ́ba jẹ́ tán tọ́ba ní irun gbé wọn ọ̀dẹ̀ lo antacid fún eyín ẹ̀ ṣe wàhálà kò tí ì yé ni tí ẹ̀ ló ń ṣe é fún but kò gbọ́ yé ó lè ètò ètò kan dín kó woro kókó lòun fẹ́ máa dín bẹ́ẹ̀ fún ó lè believe pé n tó solve problem wọn ni bọ́n ṣe fẹ́ nu. mọ oúnjẹ tó fẹ́ tí kò ṣe fún un ayínú àwọn èèyàn oúnjẹ tó fẹ́ rẹ̀ mà kí márẹ́jì wọn collapse kí dẹ̀ ni salad ni. wọn lè gbé kalẹ̀ kí n wo lẹ́ẹ̀mejì salad ni tó bá ti rí salad ah ó ti parí ó lè jẹ́ máa ń tó ń fẹ́ lóúnjẹ fún un má disturb oorun rẹ̀ ó fẹ́ sùn ó lóun rest assist ẹ̀ ní kó fi rọrùn yẹn sùn either ó tẹ lẹ́sẹ̀ ó tẹ lórí ó tẹ lára after all kò síbi tó jẹ́ èèwọ̀ fún ọ lára rẹ̀ láti fọwọ́ kàn eléyìí pàtàkì. èkejì àtẹ̀kẹjọ tọ́jú ilé rẹ̀ fún gbogbo ohun tó bá ní tọ́jú rẹ̀ bá tọ́jú àwọn ọmọ rẹ̀ tọ́jú àwọn ọmọ ìnà ìwé ìtọ́wá yẹ pé tóun náà bá tẹ́lá àwọn ọmọ inú ọlẹ́ ọmọ dádùn ó pàtàkì tọ́jú ilé fún tọ́jú ọmọ fún kílẹ̀ kejì ẹ̀kẹsàn àtẹ̀kẹwàá hmm. tí ń bá ń banú jẹ́ mọ́ dùnnú tí ń bá ń banú jẹ́ mọ́ dùnnú tó ń bá ń dunnú lérí nǹkan máa bá dunnú. kílẹ̀ kọkànlá àti kejìlá àṣírí tó bá fi sí ọ lọ́wọ́ má ṣe mistake láyé rẹ láti gbé síta subhanallah kò sí ẹ̀dá tó wà vindictive láyé tó ọkùnrin ó tó àwọn láṣìírí ah! òun ó yẹ̀yẹ́ rẹ̀ irùngbọ̀n rẹ̀ ó lè kàn dodo ṣòkòtò rẹ̀ ó lè kọjá ooru orúnkún díẹ̀ sísàlẹ̀ kò di lọ́wọ́ o àdámọ́ni má má má rìvíìlì síkírìtì rẹ̀ tó bá ti fà sí sí ọ lọ́wọ́ má yọ wà láàrin wa tó bá dẹ́dà mẹ́jẹ ní kankan gbọ́ kódà àwọn òbí rẹ̀ ẹ lè pera yín sínú kọ̀rọ̀ yàrá kó o ka àwọn àṣírí yẹn fún pé ẹ̀dá kan ò gbọ́ lẹ́nu mi rí E, àárín mi rẹ àtọ ọba adẹ́dà ni síbẹ̀síbẹ̀ ọdẹ ń ṣe báyìí pẹ̀lú mi ntọ́ ọba ní against rẹ̀ pera pé sínú kọ̀rọ̀ yàrá kọ́ ọ máa fi sùn it's safer for you mọ́tò láṣẹ̀rẹ̀ tọ́ba pa ọ́ láṣẹ má ṣàyàkókò nàkí pẹ̀lú rẹ̀ after all graduate ni ẹ graduate lèmi náà wàláhi làzim. yóò gbélé òbí rẹ̀ wọn èfi gbélé ọkọ wọn èfi gbélé ọkọ àwọn nǹkan wọ̀nyí ó pàtàkì ó mú ti ń kó àwọn màṣákìlì wá sínú ilé tí àwọn ẹni rè tí wọ́n kọjá lọ wọ́n dẹ̀ ṣègbìyànjú láti ṣe kìlọ̀ lórí rẹ̀ tó dẹ̀ jẹ́ pé ìkìlọ̀ tí wọ́n ṣe ó ẹ̀kọ́ tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam fi lọ́lẹ̀ kóbìnrin ọmọ sọ pé a ah, kìí ṣe yẹn kìí sàmàlà a ah, wàlá kìí ṣe ó jùlọ kọ́ máa múra fún ní gbogbo ìgbà tí ò bá tí ń bá ní lára kí wọ́n jọ jókòó sọ̀rọ̀ a ah, ọ̀rọ̀ tí wọ́n sọ halkọ gbogbogbò ọ̀rọ̀ halkọ àwọn ni tí ń bọ̀ wá ṣẹlẹ̀ ń bọ̀ kọ́lọ́n ó ṣe ń rọrùn hádà ó. ẹ sà program kan lọ lọ́wọ́ ní Ogun State. a gbọ́dọ̀ gbé sókè ní sẹ́nu ni àìjẹ́bẹ́ question ò ní jáde sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ni kò ní ìdíkọ̀ gba máìkì <laughs> sọ fún un sọ fún ẹ mọ ò lè dààmú ara rẹ jẹ sọ sọ síta ah, ok now <laughs> ó gbèsè ẹnu ni mo ò ní gbọ́ ẹ. <laughs> so àwọn Nigerian students ni tí wọ́n ti parí ní Malaysia now so wọ́n ti ti gba doctor now so program yẹn wọ́n pè ní inside mission inside nation mission program sa now tọrọ pé wọ́n fẹ́ train àwọn youth especially àwọn tó jẹ́ BSc holder NC diploma whatever so láti fún wọn ní training yẹn for a year so based on suna so wọ́n á lè fún wọn ní employment lórí àwọn tí wọ́n ti lórí àwọn organization tí wọ́n ti create sílẹ̀ bóyá bíi schools tàbí complaint so wọ́n dẹ̀ ní wọ́n ti gba àwọn eh, assistant láti ọ̀dọ̀ àwọn arab lọ́dọ̀ wọn náà yẹn náà so n tí mo wá fẹ́ béèrè pé ṣé àwọn èèyàn lè tara wọ̀ ìkànnì àwọn brother wa ní last week ẹ̀bọ̀rẹ̀ yẹn wa lórí pé lórí program yẹn náà ni tí wọ́n ti ń ṣe lọ. so wọ́n fẹ́ jẹ́ kí àwọn muslim brother kọjá pé á jẹ́ pé lórí akida suna ni wọ́n á train wọn lórí so that any place tó bá fix wọn sí lórí area tí wọ́n ti train wọn yẹn náà ni wọ́n máa rule kò ní jẹ́ pé wọ́n ó gbé akida mẹ́wàá tó yàtọ̀ sí ní tí wọ́n train wọn lé lórí lórí hmm. pé. tí mo bá gbọ́ ẹ yé hmm. àwọn medical doctors wà nù wọn wọ́n ń ẹni tí wọ́n train tí ó jẹ́ good medical personnel according to sunnah. no. okay because tí wọ́n bá fẹ́ train àwọn èèyàn lórí àkídà kí ni wọ́n fẹ́ kí ni bóyá ti fẹ́ train ṣe training. fún àpẹẹrẹ ní ìsinmi báyìí. na wọ́n fẹ́ wọ́n fẹ́ establish schools. ok teachers. teachers. Uh -huh. so ẹnìbọ̀ tó wá jẹ́ pé lórí. wọ́n fẹ́ ṣe teaching. Uh, teaching. Uh. so wọ́n fẹ́ train ẹ̀ débi pé at least ọmọ ahajusu márùn lórí láàrin ọdún kan tí wọ́n fẹ́ fi ṣe training fún wọn yẹn. na. so wọ́n á dẹ̀ kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn gẹ́gẹ́ bí sunna sí làkàlẹ̀. ok so wọ́n á wá fix wọn sí àwọn schools yẹn. ok so that wọ́n á lè bring àwọn ọmọ. ok débi pé environment will change. na ìlú mission wọn yìí pé they want to change the country to Islamic state jẹ́ àárín wọn ó dùn sọ lẹ́nu ó dùn sọ lẹ́nu jẹ́ àárín wọn jẹ́ àárín wọn. program yẹn tí wọ́n ti àwọn kan tí wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ náà so wọ́n á ah. fẹ́ a lè invite wọn. àwọn èèyàn ń sọ bẹ́ẹ̀ thirty years ago àjọjọ́ kò sọ ni so ni mo fi sọ pé jẹ́ wọn ṣe understand ni tí mo sọ ẹ̀ẹ́. Eh kò sí awo kan nínú awo ẹ̀wà ju jíjẹ náà lọ so n tá à ń fẹ́ kò ju yí pé kí gbogbo ọmọ mùsùlùmí tó bá wà ń lu yìí gbogbo kò tó bá wà kọ́ mara rẹ̀ ní mùsùlùmí ná kó tó mara rẹ̀ sí nǹkan mi tí ó fi jẹ́ wípé kí ni yóò ṣàkíyètì ìsìlámíyà ìjẹ́ mùsùlùmí ní ọ̀mọ̀lápá nínú gbogbo ohun tí ń bá ń ṣe sorry aráwọ̀ yẹn tí wọ́n hákùnrin àzórí tí eléyìí ọ̀lápá lára wọn ara àwọn èèyàn tó jẹ́ pé n tí wọ́n yìí á òjò kéékèèké lọ ṣùgbọ́n ó lapa lára wọn dáadáa wọ́n jẹ́yàn rè so ó ó kún gbogbo gbìyànjú tí Duwal al-Arabiyyah al-Islamiyyah à ń ṣe tó fi jẹ́ pé ọgọ́rọ̀ àwọn ọmọ wọ́n ń fún wọn ní minha scholarships láti lọ́ọ́ kàwé kéwú náà kí wọ́n dé kí wọ́n jẹ́yàn rè wọn ò fẹ́ kí wọ́n takú sàn ṣùgbọ́n ihat ìgbà tí wọ́n dé ọgọ́rọ̀ wọ́n gba tọwọ́ tinú wọn gborí tinú gbà so ọwọ́ á di nǹkan mi ọlọ́run ó fún àṣẹ inshàlá náà jẹ́ àárí wọn. sọ́wọ́n ní ṣe. waaleykum salaam tọ́lá. wọ́n jẹ́ kẹ́kẹ́ fún wa. àmì àti ọ̀nà. náà bírin mi lórí sọ́wọ́tò kọ́sì. náà. fẹ́ béèrè pé ìjọ́ mélòó ni arìnrìn àjò lè fi kí kọ́sì níbi tó bá travel lọ àti pé báwo ni distance ìrìn àjò yẹn ṣe rèé. kò sí distance tó bá sá ti jẹ́ ìrìn àjò ní tá mọ̀ ní ìrìn àjò ìjọ eh, mélòó ni kò síjọ́ lópin ìgbà tí kò bá tí kò ní ẹni tó jẹ́ arìnrìn àjò yóò mọ kíkan sùn lọ ni ṣùgbọ́n tó bá ti di pé mo ti wá fẹ́ ṣẹ́tù sí bíbá kò ní kíkan sùn mọ́ ṣùgbọ́n pé ọkàn lọ ṣe nǹkan kan ni pé bóyá lónìí bóyá lọ́la títí títí tó fi jẹ́ pé gbogbo ìgbà tí ó kọ arìnrìn àjò báyìí ń ṣẹlẹ̀ sí yóò máa kí kásù ọlá wa rẹ̀ sótìyé náà ká máa gòkè lọ láti hmm. lọ gòkè ká máa lòkè ok. jazakumullahu khairan. sàwádìí jazakumullahu khairan. now ìbéèrè mi sà àwọn jama ni ó dà mí ló ń sà. now jazakumullahu. ẹyin náà ń bẹ́ẹ̀ ni wọ́n sà sà. okay. alhamdulilayi alamasalli alamasalli. خادم الجماعة معهم منهم صح ولا لا؟ خادم الجماعة منهم صحيح ولا لا؟ إن شاء الله جزاكم الله خيرا نعم ìkan nínú ọmọ ẹ̀yà wa lóbìnrin ó ti tó two i mean three weeks tó ti mú kéèsì ẹ̀ wá ó wà nínú àdánwò láti bí ọdún mẹ́wàá sẹ́yìn àdánwò kínni ọkọ rẹ̀ kàn déédéé jáde lé ni. ẹlẹ́hàá ni ó sì jẹni tó para mọ́ dáadáa ó jáde ńlé yìí mo rò pé lọ há sọ́wọ́ àwọn àwọn tí wọ́n pera wọn ní ṣeúṣeú tó kó padà wálé a rí abá sọ̀rọ̀ ó ní rárá ìyàwó òun ló ń ṣeun pẹ̀lú ọmọ márùn tó ó ti ń forí rọ ó ń forí rọ ṣùgbọ́n bí n ti ń kúrò nínú wàhálà kan ní ń bọ́ sínú kejì ó wá ké gbàjarè yìí tó ó lóun nídìí ìrànlọ́wọ́ jẹ̀mọ́ jẹ́ kí ló ń wá ó lóun nídìí owó. bá kìí sowó ni tí a bá kó gbogbo owó fún un. bẹ́ẹ̀ ni sà. wàhálà yẹn ó sì wà ń bẹ̀ n tó ní ìdìnnà òun lolùdarí ó ní ìdí ọkọ òun lè má màyàn. ó ní ìdí ọkọ ó dẹ̀ ní ìdí bí àṣírí wọn ó ṣe bò níbi jíjẹ mímu. bẹ́ẹ̀ni sà. èyí tó pàtàkì jù náà rẹ nàná ó ní ọkọ yẹn torí wípé tá a bá kówó fún un owó nìkan ò lè rí àwọn ọmọ yìí àfi ẹnìkan tí ó dùn tí ó máa ṣe ṣáì sóhun ṣáì ọmọ eléyìí pàtàkì. ọkọ náà lè tán ọkọ lè kú léjijì. ebi kan ló tán kan ló tán lọ yìí. so ẹ ṣe iṣu <laughs> ó lé èèyàn re tí ó mójútó kọ́lọ́n ká ṣètò náà káwọn ẹni rí ọ jáde káńdẹ̀ mọ responsibility tó wà nù tó wà wájú wọn káwọn ẹni rí jáde. <laughs> <laughs> wọ́n ní kanú àwọn ẹni rẹ lèmi ẹni ibi kó nawọ́ ẹni ibi kó nawọ́ ìṣẹ́jú kan náà ni ọlọ́mọ sì wá ibi. but ó ní di ká tó nǹkan jọ fún náà láti maintain ẹ̀ láṣẹ kì í ṣe tọrọ kọ́bọ̀ jókòó yìí nìkan but eh, gẹ́gẹ́ bá a ṣe máa sọ ká ẹ bá tá bíi èèlò ni average lè ló lè nídìí ní àárín oṣù bí ṣe yí pé àkọ́kọ́ àwọn kan ni ntọ́lọ́wọ́n bá bá bùn ọ́ a ní ìdíye báyìí nínú rẹ̀ lọ́ọ́ bá wá wá ọ pàtàkì torí hmm. tọrọkọ́bọ̀ àwẹ̀ kò sí ìdá mẹ́wàá nínú Islam but ntọ́wọ́ àánú Islam ojú ìdá mẹ́wàá lọ. rẹpẹtẹ látara wípé kí ni àkọọ́lẹ̀ tá a rí àwọn sàbí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam á rí ẹnìkan ṣoṣo tí ó dìde wípé kí ni bùkátà tó ń fẹ́ gbé òun ó gbé ó yẹ káwa náà ṣe léyìí tó bá yẹ pé màtírẹ́lì ni ti jẹ́ ọkọ irú èèyàn wo ni káwọn jókòó káwọn jọ lọ́rọ̀ òun mind láti ìdí tí ẹni rẹ ní òun náà ó qualify. No but ó ti ṣèkan síwájú. alhamdulilayi ó ti ṣèkan síwájú. jazakumullahu khairan. kọ́lọ́ wọn fà àlùbáríkà sí kọ́lọ́ wọn fà àlùbáríkà sí. àmín bàbá sà eh. ẹ ṣeun sà. Eh, kò pé mọ́mà kò pé tọ́mà but ó ti ṣèkan ó yìn jẹ́ kan lẹ́nu. Allah. ó yìn jẹ́ kan lẹ́nu náà <laughs> ẹni tó bá fẹ́ jọ mí ó yá kó bọ́ta. <laughs> jazakumullah khairan sa to cost uh, analysis tá a wá ṣe náà ni pé at least pé i need the one fifty thousand at least that ẹ ti rehabilitate ẹ pending the time ti. àbí nora kan ni ó tó ń burú sí ẹ̀yin lẹ́dẹ̀ kọ́ọ̀sì rẹ̀. ọ̀dádá a gbọ́dọ̀ sọ mo jẹ́ pàgbàlagbà ni wọ́n ó lóun wọ́n bá gba tiẹ̀ àìmọye ẹ̀nà ti dá kalẹ̀ tá à ń forí rọ́ now jazakumullahu khairan so àwa ń wò pé bó la ṣe fẹ́ rí ìzẹ̀ so èmi mo fẹ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ bàbá wa pé èló náà máa fún wa nínú one fifty thousand. Allahu akbar báńkù má má ah, Allahu akbar bàbá kò ní tán bẹ̀ láyé ń bí àti lọ́run jazakumullahu khair ẹ máa ṣàdúrà kan pé ò ní kú láíláí ẹ ní kú sà tó èmi náà màá fún ní ten thousand ngbà tí mo ṣe mọ yìí tí n bá jẹ́ nǹkan kan tí mi fi lè fi yẹn lẹ̀ á máa wá wò wá. ẹ̀yin ẹni rẹ o kò sẹ́ni tí ó dáhùn sá bíọ́dún aláàlí ọlọ́run ní sọ̀rọ̀ rẹ ní haramu èló ló fi sí a lè gba tẹ́ẹ̀nì lọ́wọ́ ẹ tó o bá kí n ṣe ẹni bí a ní gba tẹ́ẹ̀nì. ojúlómọ tó yónú ìdédóńdájì ara ẹ̀gbọ́n kínni nínú kínni nígbà tó bẹ̀rù ọlọ́run èló ló fi kún kí n tó sọ iye tó jẹ́ ok fifteen thousand bàbá sà ok sà máa fún yín tántú ni. ọ̀rẹ́ mi yóò yọ kò ní tán bẹ́ẹ̀. as usual abi so now èló account number ẹ èmi náà bá ti mú account number kalẹ̀ kí n mọ̀ kú tántún ẹ mọ nǹkan ṣe rí bá a bá na tá a sọ yìí ẹ̀ tá a bá tiẹ̀ sọ yìí kan tá a wá fi kún kò sí lè fi ń bẹ̀ àìmọye tẹ́yìn ń ṣe ń kọ̀rọ̀ ṣùgbọ́n a ní ìdí owó ìkó pé láì ní sí dààmú ọlọ́run ní dààmú ẹnì kọ̀ọ̀kan wa wàláyé àdánwò tèmi àdánwò tìyìn ni ọlọ́run ló mú wá bẹ́ẹ̀ ẹ̀hẹ́n tó yẹ́sà bọ́dá. Hey àjì bàbá anakumula èló ah ìyẹn ò ń ṣe àmọ́ǹtì bàbá ìyẹn fi kọ́ wa ah ẹsẹ̀ ẹ jẹ́ kí n bù fún yín ẹ jẹ́ n bù fún yín sà pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run ó bì twenty thousand sà now kò sẹ́ni tí ó náwó mọ́ aljanna rè é rà five thousand ọlọ́run bá ń ṣàdìpèlé fún yín láìmọye ọ̀nà tàǹtún ni lọ́ọ̀yà máwò mìíràn a máa tọ́ bọ̀ra wa lákòbá ẹ̀ ni èló ọ̀rẹ́ mi tó létiro yìí náà ó ní five thousand ọlọ́run ó sì ń rọrùn ẹ́ five ah, lọ́ọ̀yà ẹ́ sá. ìyá arúgbó tó ọlọ́run ní tí ìpa yín bá mi sí bàbá wa gídádò twenty èmi ten ọ̀rẹ́ mi twenty aláàjì àti ìsọ̀yí wọn ní ká count number ni ọ̀rẹ́ mi náà tó jókòó wọn ní five máa bá ń sí ọmọ yìí ẹ́ bá dè ló fifty five Allahu Akbar fifteen ah. má jẹ́ ń sọ èyí tí ò dáa ebi mo mà sí rí náfúsá kínní ọmọ ni tẹ́ẹ̀nì kínní fifteen lèmi ó gbà lọ́wọ́ ẹ pẹ̀lú ògùn ọlọ́run bí ó bá jẹ́ bẹ́ẹ̀ kọ́kọ́rọ́ ọkọ rẹ̀ ń sísì rẹ̀ nam pẹ̀lú fifteen seventy àìtí ẹ̀ tí wọ̀dájì ẹ dákun ọjọ́ ń lọ àwọn ìyá wa lóbìnrin retí wa tàǹtù ni ṣé kí n máa tọ́ bọ̀ wá lápò ẹ́ ẹ́ ẹ dákun ẹ́ gbangba ó ti débi aládùá àti í to bi ake bismillahir rahmanir rahim ó yá now eh, ẹ̀rọ ẹ bá ń yọ bi aki rẹ̀ kó mẹ́ kókó bismillah o ṣé jazakumullahu khairan ẹ dákun ẹ máa tú àpò yín kí n tó débẹ̀ ọlọ́run ó fọ̀pọ̀rọ́pọ̀ sí fún mi bẹ́ẹ̀ nìkan kan kó mi gbà ẹ ọlọ́run ní dojú tì yín bẹ́ẹ̀ ṣe dojú tì mí ọlọ́run ní dojú tì yín mo ní ẹ mọ́ mu wá ẹ mu wá tọ́ èyí tó tóbi náà ni kó o mú wá má dá padà ọba ti rí ọ ẹ má yọ̀rọ̀ rẹ̀ èyí tó tóbi kàǹgà yẹn náà ni ah fìlà rẹ̀ bíi tèmi ó yá yá yá yá ò ń bọ̀ naam jazakumullah khaira jazakumullah khaira ọlọ́run san yín lẹ́san rẹ̀ ọlọ́run fún ọ̀pọ̀lọpọ̀ sí fún yín jazakumullahu khaira ọlọ́run san yín lẹ́san rẹ̀ ah <laughs> yọ yọ owó ńlá ló fún mi jazakumullahu khaira ẹ má pín méjì ẹnjìníà ẹni gba five hundred lọ́wọ́ rẹ̀ ẹ ẹ ǹjẹ́ òní kí n wá gbà yòókù jazakumullah khaira kí mélòó wá ten five hundred ó yá ẹ ẹ mo jẹ́ olówó èyí tí kú òní now jazakumullah khaira ẹ gbà jazakumullah khaira ọlọ́run sọ yín lẹ́sàn rẹ̀ má kẹ́yìn sí mi ìzákù ah wá ó yá dá mi lóhùn bó bá mi wá ń sìn yóò di yóò di ọ̀pọ̀lọpọ̀ o ọlọ́run san ilé san rẹ̀ mo promise òní mọ́ fi sí i torí wá ò ń tọrọ oore tó pọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba àbí kí ni problem ẹ àà àà ẹ̀hẹ́n o ṣe kò ní tán bẹ̀ àdéhùn rẹ ọlọ́run bó yóò pè jazakumullah khaira tíṣà o promise èlò two thousand five hundred teacher ah ọlọ́run ba yóò jẹ́ o máa mọ̀ yẹn kọ́ ẹ́ kí ló kọ rẹ̀ tani ok gbogbo àwọn ọ̀rẹ́ mi tán jókòó ní ilé àlùwàlá mo mọ̀ wọ́n ẹ́ jazakumullahu khaira lẹ́yìn bá wé láwà ní kò ní a má gbowó lọ́wọ́ rẹ̀ mu wá má dàwálàmù. kai malam to na beri to jazakumullahu khaira ẹ ṣé o ọlọ́run fọ́pọ̀ rọ́pò fún ẹnì kọ̀ọ̀kan wa ìdààmú dààbò kò ní bá wa koni ba bá aya wa ọlọ́run ní jẹ́ sákúrò lé fún ìyàwó wa ọlọ́run ní jẹ́ kí ìyàwó wa náà sákúrò lé fún wa ẹ ti débí tí n bá la máìkì mọ́ ọ hmm, òwe jọ kẹ́ni kí ló kàn mí ẹ jọ ẹ dá mi lóhùn bí ìjẹrè ẹ ti fún ọ ó dáa mò ń jẹ bisikíìtì lọ́wọ́ dókítọ̀ ẹ ti rí wọn kí n má sọ̀rọ̀ jù ọlọ́run san alẹ́ sàn rè ọlọ́run fọ́ pọ̀rọ́pọ̀ sí fún wa. alhamdulilah kí a tó lọ sókè lọ́dọ̀ àwọn ọmọ ẹ̀yà wa lóbìnrin ìbéèrè kan wá látọ̀dọ̀ àwọn èèyàn wa àwọn bàbá wa kan ìbéèrè yẹn ìbéèrè tí ó jẹyọ láàrin èmi àti àwọn àfáà wa kan kí ni ìbéèrè yìí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam. Allah subhanahu wa ta'ala ó ṣe wá lójú kòkòrò ìṣojú kòkòrò yẹn àwọn àfáà míì gan tiẹ̀ sọ wípé ó pọn dandan rẹ̀ fún wa ni. Allah subhanahu wa ta'ala ó sọ nínú tírà rẹ̀ al-Qur'an al wípé inna Allaha wa malaikatahu dájúdájú ohun ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala àtàwọn màláíkà òun gbogbo dídáa ó ti parí sídìí eléyìí ọba adẹ́dà àtàwọn tó ṣàyàn jùlọ nínú àwọn ẹ̀dá rẹ̀ àwọn tí wọ́n súnmọ́ jù torí kò sí àwọn tí wọ́n súnmọ́ ọba adẹ́dà tó àwọn màláìka náà ló fi jẹ́ wípé kò sí àwọn tí wọ́n páyà rẹ̀ tó àwọn màláìka. Allah subhanahu wa ta'ala sọ pé yusalluna ala nabi àwọn máa ń tọrọ kẹ́ àtìgẹ̀ fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam kì í ṣe yẹn nìkan gbogbo ohun tí ọlọ́run ọba dá wọ́n yàtọ̀ sí àwọn tí wọ́n ṣàkókò nàkí nínú àwọn àlìjànú àti ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọ́n mọ̀ pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ìránṣẹ́ ọlọ́run ọba ni àtàrà kí ni a ti mẹ́lẹ̀ Sayyidina Ali radiyallahu anhu ó wà pẹ̀lú òjíṣẹ́ ńlá sallallahu alaihi wa sallam wọ́n ń jọ rìn ní gbòòrò mọ́kà Sayyidina Ali radiyallahu anhu ní àwọn ò ní kọjá lẹ́gbẹ̀ẹ́ igi kan tàbókúta àwọn ń gbọ́ tí igi àti òkúta ń ṣe assalamu alayka ya Muhammad sallallahu alaihi wasallam tí a ń sálámà sójì ṣẹ́nàṣà àṣálà Sayyidina Ali radiyallahu anhu wa ń béèrè lọ́wọ́ òjìṣẹ́ náà sàṣálà bó o ṣe jẹ́ ó ní bẹ́ẹ̀ ni sórí láti ilẹ̀ dé sánmà kò sí ẹ̀dá ọlọ́run ọba kan tí o mọ̀ wípé ìránṣẹ́ ọlọ́run ọba ni mí àfàwọn tí wọ́n bá yapa nínú àwọn àlìjẹ̀nù àtẹ̀yàn nìkan n ló fà á nígbà tí àkúnmí kan fi ya wèrè tí wọn ò mọ̀ bí wọn ó ṣe mú mọ́ wọ́n wá lọ pò jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìláàn wá pé kí làwọn lè ṣe sí bí ràkúnmí ṣe rí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ó kúnlẹ̀ ní wọ̀ ní nínú àwọn sàbí òjíṣẹ́ náà sàrásàlà ó wà á ẹranko tí ò lè mọ iyì rẹ tó wa ó ń kúnlẹ̀ fún ẹ ó ń sùjádà fún ẹ tí káwa àwa lọ́yẹ ká ṣe léyìí lòjíṣẹ́ náà sàlá àlọ́sàlà fi sọ wípé kọ̀tọ́kẹ́dà kan kó wólẹ̀ fún ẹ̀dá ọmọlàkejì rẹ̀ tó bá jẹ́ pé ó tọ́ ni obìnrin làbá pa láṣẹ pé kó ṣe bẹ́ẹ̀ fọ́kọ àfáà tó béèrè nípa ti obìnrin lẹ́ẹ̀kan káwọn obìnrin mú yùn mọ́ ó ní òjíṣẹ́ náà sàásán làwọn sọ pé tí gbogbo ara ọkùnrin bá jẹ́ egbò látòkè délẹ̀ tí ń wá ń ṣe ọyún èyún ètútú tóbìnrin wá gbẹ́nu lé tó wá ń pọ́n án kò tí mú ètò kéré jù nínú ẹ̀tọ́ rẹ̀ ọkọ rẹ̀ lé lórí kò tí mú wa tó jíṣẹ́ lásán àṣìlám sọ̀nì ashahid àkúnmí ẹranko ó ń ṣe ó ń confirm ó ń họ́nà òjíṣẹ́ lásán àṣìlám pẹ̀lú eléyìí òjíṣẹ́ lásán àṣìlám wa sọ yìí pé ní ẹ̀gbẹ́ sàárè òun torí ńgbà tó sọ pé ẹkún fún ọ̀pọ̀lọpọ̀ àsàlátù ṣíṣe fún mi pàápàá jùlọ ní òru jímà àti níjọ́ jímà ẹnìkan ò ní ṣàsàlátù fún mi àfi kọ́lọ́hún ó ṣe mẹ́wàá fún un rọ́pò kó pa ẹ̀ṣẹ̀ mẹ́wàá fún un kó parẹ́ kó fún un lágbèéga lọ́nà mẹ́wàá màláìka wà níbi sàárẹ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wọ́n fọ́n wọn ká ni tí wọ́n lè máa rìpọ́ọ̀tù àsàlátù tẹnikẹ́ni tó bá ti ṣe sàlátù fún òjíṣẹ́ náà àzáwọn pé lágbájá ọmọ lágbájá ó ṣàsàlátù fún wọn nígbà báyìí ló fi jẹ́ wípé téèyàn bá ń lọ sí Mákà tó Mọ̀dínà bá sálámù sójíṣẹ́ náà sallallahu ìnira ni ẹni tó rán gan lè gbàgbé ọ̀rọ̀ ọ̀rùn ó easy tó bá ti sọ pé Allahumma salli ala Muhammadi wasalim ètò kéré jù nù màláìkà ti gbé lọ́wájú rẹ̀ lọ́run wípé Najim ọmọ Sulaiman ọṣà sàlátù fún ọ nínú masjidi gidado nígbà báyìí wọ́n ti fún mi lákàntì yẹn lọ́run báyìí nìsín. àwọn èèyàn wá ń béèrè wípé àsàlátù kan kọ́mọ̀ lọ́dọ̀ wa ń bí. Asalatu woni, ni wọ́n ń pè ní àsálátù lífàtì àwọn míì á pè ní lílífàtì àwọn míì á ní lílífàtìwù àwọn tí wọ́n ń pè dáadáa ni wọ́n ní sọ́látù lífàtì náà gan torí wípé kí ni tọ́ríkà tìjàníà ó pọ́pùlà West Africa mọ́ area North Africa yẹn. Eh ó popular gan n tí wọ́n dé adopt jù nínú àsọ̀látù òní sọ̀látù fati wípé àsọ̀látù fati lọ́lọ́lá jù lọ́dọ̀ tàwọn but tí ọ̀rọ̀ bá ti rí báyìí kí ni ọba adẹ́dà sọ wa in tanaza'tum fi shay'in farudduhu ila Allah wa rasuli tí fàǹfà bá ti fẹ́ ṣẹlẹ̀ lórí nǹkan ẹ dá padà sí bọ́lọ́hún ọba bá ṣe mú wá tó jíṣẹ́ lásà àṣálàm ṣàlàyé rẹ̀ nígbà tó jíṣẹ́ lásà àṣálàm ròyìn àṣàlátù báyìí débi wípé ọ̀kan náà wọn sàábé lọ bó jíṣẹ́ lásà àṣálàm ó ní ìdá kan nínú mẹ́rin zikiri mi àṣàlátù ni mò ń fi ṣe òjíṣẹ́ lásà àṣálàm ni ò mú ó ní mo sọ di ìdajì ó ní oyi ó sì kù ó ní mo sọ di ìdá mẹ́ta nínú mẹ́rin ó ní ò tí ì débẹ̀ òjíṣẹ́ náà sàlàyé àṣàlà wa ẹnìyẹn wá sọ fójíṣẹ́ náà sàlàyé àṣàlà níyẹn sábẹ́yẹn wípé gbogbo àfikàr mi àṣàlátù ní ìmọ̀ fi ṣe òjíṣẹ́ náà sàlàyé àṣàlà ní ìyẹn ó kọ ọyọ nínú wàhálà ayé àti tọ̀run ó ti tó fún ọ láyé àtọ̀run ní dìkìr wá béèrè lọ́wọ́ òjíṣẹ́ náà sàlàyé àṣàlà àti mọ bá ṣe sálámà sí ọ bó o lá ṣe sàṣàláàtù fún ẹ ṣe mọ̀ pé àlemọ̀ yóò tó jọ̀ṣọ́ lọ èyí tó bá lọ́lá jù ó wàá fẹ́ fi kọ́ wa báyìí ó ní ká máa sọ pé aláhùmá sọ́lẹ̀ alá muhammadin wa ali muhammad kò sọ pé Allahumma salli ala sayyidina Muhammad kò sí ẹgbà wá kan tó fẹsẹ̀ rinlẹ̀ pé ńgbà tó jíṣẹ́ lásà àṣàlámù ń kó àwọn sàábé ní àṣàlátù ó wá fi sayyidina kún kò sí. Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad kama sallaita ala ali Ibrahim wa ala ali Ibrahim fil alamina innaka hamidun majid. وبارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد ọwọ́ àpọ̀báwọn ní bó ṣe kọ́ wọn but ètò gangan máa ń ṣe torí Allah subhanahu wa ta'ala ó ṣe òun gan gbọ́dọ̀ ṣe torí ìbáadà ni òun gan fúnra rẹ̀ sallallahu alayhi wa alihi wa sallam ọ gbọ́dọ̀ ṣàṣàláàtù fúnra ara rẹ̀ kó tó sálámà lórí gbogbo òrun ọ gbọ́dọ̀ mú wá ara àrùn ni ètò gangan máa ń ṣe ni wípé Allahumma salli ala Muhammad wa ala ali baitihi wa ala azwaji wa dhurriyyatihi kama sallaita ala ali Ibrahim fil alamin innaka hamidun majid wa barika ala Muhammadin وعلى آل بيتي وعلى أزواجي وذريتي كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد إيتون غانغا مانشين ọ̀kan náà bàbá wa sheikh samahati sheikh abdulaziz bombaz wọ́n ní kì í ṣe wọ́dìn sí salatul fati la, la ní question fò pẹ̀lú but n ta ní question pẹ̀lú ni pé kìí ṣe tí òjíṣẹ́ ńlá kọ́ àwọn sàábé nìyẹn ní tó dẹ̀ kọ́ wọn òun ni tó mú un torí wípé ìbáàdà ni òun ní ọkọ̀ wa bá ṣe ṣe kìí ṣe àáfàá kan ni wọ́n sọ wípé eléyìí lè ní choose ní tèmi ṣókí tá a kàn lè sọ nípa rẹ̀ ń sìn nù táwa ní níjọ́ a máa sọ èyí tó pọ̀ ju eléyìí lọ lórí àwọn tóròkù àwọn tẹ̀ríkà tẹ̀ríkà tẹ̀ríkà yìí àti ibi tí wọ́n ti yapa sí súnà náà kọ́láwọn bá ṣọ́ ẹ̀mí wájú kan náà lọ. Akusalam. Akusalam. La. La yabja. Wala wala yuba. La àfáà bọ́dà ọ̀nà jíjìn náà ti wá borderline border ìdíròkò ló ti wá ẹ fún ní. <laughs> Assalamu alaikum warahmatullahi ṣe. Wa alaikum salaam. Kọ́lọ́n jẹ́ àríwí pẹ̀lú yìí dáadáa sá. Àná àti wọ̀nà. A ṣe mi torí wàhálà ni ìgbà tí ilé wa bọ̀ táwọn kankan ṣẹlẹ̀ ní òun yẹtọ̀ lágbára díẹ̀ ló gbé mi wá bí. Mi tẹ́ ẹ wá ogun tó ń sọ. Mo ní mi ìbá ti ráyè láti wá bi torí àwọn àná ẹ̀rọ lágbára ká tó délé. Naam ala. Question kan tí mi dé bí láàrọ̀. Naam kọ́lọ́run fún mi. Afa abiwale rè pé mo sì ń fún ní sùúrù mo ń ṣe gbogbo rẹ̀ mo ń pàrọwà pé kílé ọmọ dàrú torí pé ti bímọ wọ́n ah! wá sọ fún mi wípé ṣé ìṣesí mi sójọ ìṣesí àwọn ẹni rẹ̀ nítorí wípé òun ka ìtàn àwọn ẹni rẹ̀ tá à ní lépa bá wọn nínú dáadáa láéláé a rí ntọ́kọ̀yàwó nígbà náìtì nù wọn hmm. èèyàn rẹ̀ sì ni wọn. ẹlẹ́ẹ̀kejì ni wípé òun wo àtúbọ̀tán pẹ̀lú ìyàwó yìí despite wà kó wọ̀ jáàbù pé àtúbọ̀tán òun ò torí lásìjọ́ tó ń ti lò òun dẹ̀ ń fọ̀rọ̀ lọ́wọ́ àtúbọ̀tán ọ̀sẹ̀ kí ni kò tó bọ́ọ̀lù ṣe mọ̀ kò tí ì láti bọ̀ tán ìyàwó kan tó kọ́ fẹ́ ó ti kú ọ̀fọ̀ ọmọ mẹ́rin ilẹ̀ ó ní yà ń jẹ àwọn ọmọ mẹ́rin rìn èmi náà testify sí. ó wá ní òun ó ní òun wà ń gbìyànjú láti sọ fún obìnrin ó ní bọ̀tọ̀ obìnrin ọ̀dẹ̀ láti mọ̀ fìyà já wọn mọ́ ẹ̀ ó lóun wá ń wò pé òwò dàbí ẹni pé òun lajú lẹ̀ àbòsí ń ṣẹlẹ̀ sáwọn ọmọ orí nǹkan sí. ok tó bá kọ̀ wọ́n tó bá kọ̀ ọ́ sáwọn ọmọ yẹn máa lámòjútó máa ń pa àwọn ti sáàyè tiẹ̀ kí àwọn ọmọ wà níbòmí. ara amúrò ara wọlé hàlù mílẹ̀ olóòlù yà ni ṣùgbọ́n yí pé kíkọ̀ lọ́wọ́ á di next thing tó bá fẹ́ lómi wá ṣé èyí túmọ̀ sí pé ẹni tí ó fẹ́ wá yẹn ó lè máa fẹ́ràn àwọn ọmọ yẹn lójú ayé lójú rẹ̀ kó máa ṣe é Ah. ṣó o rí i pé kíyàn lè kó ọmọ ẹlòmíì mára yìí pé ká tọ́ bíi tiwa ẹ̀bùn ni ah. ẹ̀bùn ni mama tí ó bí wa bàbá wọn jáde láyé ńgbà tí wọ́n wà ní kékeré. orogún màmá wọn màmá tí wọ́n wà lọ lọ́kọ ń bò mí. orogun màmá wọn ló tọ́ wọn dàgbà nígbà tí wọ́n wá fẹ́ lọ ilé ọkọ ní orogun màmá wọn yìí ní wá lọ kí màmá tòótọ́ màmá wa bere béèrè pé kí ni ìtumọ̀ màmá tòótọ́ wọ́n ní màmá tí ó bí ẹ gangan gan màmá wa ń béèrè pé ṣé màmá mi tún wà tó bí àwọn gangan gan yàtọ̀ sẹ́yìn torí pé kí ni bí wọ́n ṣe rè wọ́n wọn ò jẹ́ wọn ó tiẹ̀ mà tàbí kó tiẹ̀ ní torí tí wọ́n ń ṣe é fún màmá wọn ò ṣe fọ́mọ wọn kankan bẹ́ẹ̀. àwọn torí wọ́n jáde ńlẹ́ẹ̀rẹ́ wọ́n rè wọ́n ní tirire wípé gbogbo ọmọ responsibility rẹ ni gẹ́gẹ́ bí wọ́n ṣe rí àwọn ẹni jọ̀hún tó pé tí wọ́n bá rọ́mọ ọlọ́mọ ń ta tí misbehave wọn ò discipline rẹ̀ láti tàn lọ lé wọn ni tó dẹ̀ pé àwọn ará ilé ẹ̀kan wọn ò tún mọ èèyàn ẹ̀ ṣe jàre tí ò jọ gbogbo tó ti dojúrú mọ́ nísìn kónkó jábélé olúkálùkù ń ṣe tiẹ̀ nísìn ẹ̀san rẹ̀ náà ń dẹ̀ ń dé bá àwùjọ so irú bá àwọn àwọn kan wà báyẹn but àwọn kan wà tó jẹ́ wípé no me and my husband ni wọ́n wà bẹ́ẹ̀ tọ́ tọ́ even lórí ọmọ tí wọ́n gan ọmọ tiẹ̀ gan tó bá wo eléyìí tó ń sọ ìgan bọ́yọ̀ ọmọ tiẹ̀ gan náà kò sámójútó kan gidi sọ́wà ọmọ àmójútó wa. so ìmọ̀tara ẹnìkan ló fẹ́ wà fún kìí ṣe kíkọ̀ ní solution rẹ̀ kìí ṣe kíkọ̀ ní solution rẹ̀ ṣùgbọ́n tó bá sọ yí pé òun ló request pé tú mi lẹ̀ ṣọ́ pé kó lóun nù tómìnira bá ní ó tún lẹ̀ dèdè tú rẹ̀ lòun ṣe náà sọ pé al-mukhtala'at hunna al-munafiqat là àwọn obìnrin tí wọ́n ń béèrè fún kúlùhùn á mùnáfìkì obìnrin ni wọ́n ní táwa tán rè eh. so kìí ṣe kíkọ ní solution rẹ̀ eh. so wàlẹ́kùmọ̀ sọ́ra náà. ẹ jọ̀wọ́ ẹ má bínú ah, question mi lórí nǹkan tó ṣẹlẹ̀ sí èèyàn tó close mọ́ mi and my own view wọ́n fẹ́ wo bó ṣe sọ yìí bó ṣe mú eh, sí nítorí my own view ọlá tí ọlọ́run fún ọkùnrin pọ̀ lórí obìnrin bẹ́ẹ̀ wọ́n débi pé gbàmí tá a bá jọ ń sọ̀rọ̀ to me ó máa ń dàbí pé obìnrin they don't have feeling we don't see that they have any feeling as if they are element to be play with no. toy with and. no ẹni rẹ̀ ìtò pẹ̀lú obìnrin. ẹ má bínú lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ environment mi àti pé tí àwa ta pèrè wa lọ́mọ ya tàbá jọ ń sọ̀rọ̀ tó ní kálukú bá mú wa pé ó lè ṣe bẹ́ẹ̀ náà ọlọ́run fún mi ní nígbà ọlọ́run fún mi ah. fún àpẹẹrẹ mo náà ya kan wọn pẹ̀lú wife ẹ̀ wọn ní issues issues hmm. because of it ó wò pé the person kò ní the second wife. Mm? ẹ má bínú kí ẹ fi mọ why. ẹni tó bá ní problem pẹ̀lú ìyàwó kan kì í ṣe second wife ní solution. so along the line ó rí second wife. àwọn tí wọ́n need tí wọ́n ń ṣe second wife àwọn ni àwọn tí wọ́n ní problem pẹ̀lú ètò àǹdẹ. ó rí ó ní second wife. Yeah. because àwọn majority believe pé when problem come ká dẹ̀ ti bóbìnrin yẹn sọ̀rọ̀ bí a ti kò gbọ́ next thing pé ká fi sáyé ẹ̀ then ká ní ó ní second ó rí ẹni tó fẹ́ fẹ́ mi ò lè pè ń wife ṣá ó rí ẹni tó fẹ́ fẹ́ ó travel kúrò Lagos state lọ sí Kano for us to know bí tension ṣe farm sí then lọ sí Kano orí àwọn parent obìnrin yẹn they accept so along the line information yẹn wá bọ́ sí etí ìyàwó ti lé àná lọ báyìí pé jọ̀má bínú àwọn kan tí wọ́n ti accept ẹ̀ hmm. ní ọ̀hún kó mú àwọn èèyàn wá wọn náà sọ tó wáyé pé inú fámìlì ẹ̀ kan wà ní abáṣá kí tòun ká ìfún yín wọ́n accept pé oróńtò kó jẹ́ mùsùlùmí kódà nínú àwọn fámìlì wọn relative mi wọ́n tún mú lọ bá wọn tún wọ́n mọ̀ wọ́n dẹ̀ ti bí pé ẹ̀ tẹ́ mọ afẹ́fẹ́ ni gba tí information bọ́ sí ti ìyàwó sílé ó sọ pé òkè òun ti gbà ó lè fi ti the other one. ó ti gbọ́ àbó ti gbà. ó bóun ti gbọ́ sí ti ìyàwó lé lẹ́nu. ta ló lóun gbọ́ ń bẹ̀ information ìyàwó tilé ńgbà tó gbọ́ tó gbọ́ information yẹn ó lóun ti gbọ́ ó lọ bọ́ ọkọ ẹ̀ ó bẹ ọkọ ẹ̀ àwọn ìwà kan tó dá misunderstanding sílẹ̀ ó try láti rectify ẹ̀ ó wá pé òun ti gbà òun ti gbọ́ ọkùnrin yẹn ti gbọ́ ọkùnrin yẹn ti gbọ́ sí ìyàwó tilé ẹ̀ lẹ́nu tìyàwó tilé lẹ́nu and now the second one tó ti lọ bá tí the family ti accept ẹ pé ẹni tí ọmọ wa fẹ́ fẹ́ lélẹ̀ ilẹ̀ kù ọdún kìíní wọ́n pé kó máa lọ. Okay kó dẹ̀ tètè sọ fún in the first place. ọlọ́run ti kọ́. ìyẹn bẹ́ẹ̀ wọ́n yẹ kó ibi ẹ má bínú orí. sọ ma pé n tí mo sọ ti ṣe nísìn pé ẹni tó ní problem pẹ̀lú tilé kìí sóun ló ní ìdí àwọn kejì ẹni tí ò ní problem yẹn ni ó ní ìdí àwọn kejì torí pé ó ti ní dáadáa kan ó wá fẹ́ dáadáa sí i ẹ má ah. bínú sá ṣé ìjọba ń kó bá àjẹkùn àjẹkùn dáadáa ló ń fẹ́ ṣùgbọ́n ètò ní problem pẹ̀lú ilé tí ò lè yanjú rẹ̀ kò ní yanjú tí yẹn náà kò ní yanjú tọ́hún yẹn náà so sórí problem tí ń ṣẹlẹ̀ ni wípé ọgọ́rọ̀ ilé tí wọ́n ti jáde gan kìí ṣe stable home wọn ò rí ẹ̀kọ́ bá a ṣe gbé lọ́kọ láya pẹ̀lú àwọn òbí wọn wọ́n dẹ̀ tún bọ́ síta ọgọ́rọ̀ àwọn afáà tí wọ́n ń rìn mọ́ àwọn gan náà ò ní ẹ̀kọ́ níbi eléyìí tó ti yé báyìí nísìn bí ìgbà tó wá di pé ilé mòoru ẹ̀dẹ́ nítalẹ̀ kò sí ọ̀gọ̀ọ̀rọ̀ kan heka náà ni islam ilé ṣàhesọ kì í ṣàheka ẹ̀kọ́ ni tí wọ́n rèèyàn lé lórí ibi tadarruj ní ẹsẹẹsẹ eléyìí lọ́kàn ní ìsìn àti ṣe eléyìí tán ó kélé yìí àti ṣe eléyìí tán ó kélé yìí bó ṣe jẹ́ nìyẹn ló ń fi jẹ́ pé yàní n tó ń kọ̀sẹ̀ ní pé n tó need kò mọ́ mathala arábìnrin wa fi gbogbo ayé sunkún òun fẹ́ kọ́kọ́ òun ò ṣe mọ́ rí advice wípé ọdún mélòó lẹ́yìn tí ń gbé pọ̀ ogún ọdún ọmọ mélòó lẹ́yìn tí ní ọmọ mẹ́fà kí ló wá fẹ́ ṣe òun fẹ́ kọ́kọ́ òun fẹ́ fẹ́ ọkọ mi ni ẹ mú sùúrù tọ́ ọ bá fẹ́ mi gan ọkọ ni torí ìwọ tó fẹ́ kọ ológun ọdún pẹ̀lú ọmọ mẹ́fà tó wẹ̀yìn wò ṣé tuntun wo lọ́wọ́ fẹ́ mánéjì rẹ tí ó rí ọ mánéjì tí ò fi ní fail ntẹ́mi wọ́n ní kí lèmi ń sọ mọ́ ní ntẹ́mi ń sọ ni wípé Asia aleyhisselam ọba ẹni tó burú jù nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn tọ́lọ́wọ́n ọba gan confam ẹ̀bẹ̀ ìyún ní fẹ́ràn ọba lò kọ́dẹ̀ bára rẹ̀ jẹ́ ilé mùsùlùmí ni kò lè burú tó Firaun ìwọ gan ò lè dé ò dẹ̀ lè dáa tó Asia alayasala so lọ máa mánéèjì ẹ̀ mélòó ló kù tó fẹ́ lò láyé ọmọ ìyá mi ọlọ́lé ọkọ mẹ́ta ọ padà sí ń taari náà ni subhanakallahumma wa bihamdika. àwọn náà ni a fi tí